dj spinall sọdàmọlá olùṣeyẹ desmond tí gbogbo ayé mọ̀ sí dj spinall jẹ́ ọmọ bíbí ìlú èkó ní orílẹ̀-èdè nàìjíríà a dj spinall ní ọjọ́ kejì oṣù kẹfà ó lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìlú èkó kó tó di wípé ó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ lọ sí ilé ìwé gíga ti Ọlábísí Ọ̀nàbànjọ Àgọ́ Ìwòye ní Ògùn State níbi tí ó ti kọ́ ìmọ̀ yege nínú ìmọ̀ ẹ̀rọ iná. Ó jẹ́ olùgbóhùnsáfẹ́fẹ́ fún orin, ó jẹ́ akọrin, ó jẹ́ olùdarí orin kíkọ. Ó bẹ̀rẹ̀ sí ní pe ara rẹ̀ ní DJ Spinall ní ọdún 2003 nígbà tí wọ́n gbà á wọlé sí àárín àwọn Mavins Record.